psalm 12. orin dáfídì orí kejìlá gbani olúwa nítorí àwọn ẹni ìwà bí ọlọ́run dásẹ̀ nítorí àwọn olóòótọ́ dásẹ̀ kúrò nínú àwọn ọmọ ènìyàn olúkúlùkù wọn ń bá ẹnìkejì rẹ̀ sọ asán ètè ìpọ́nni àti ọkàn méjì ni wọ́n fi ń sọ olúwa yóò ké gbogbo ètè ìpọ́nni kúrò àti ahọ́n tí ń sọ̀rọ̀ ohùn ńlá tí ó ń wí pé ahọ́n wa lé àwa fi ṣẹ́gun ètè wa ní tiwa ta ní ṣe olúwa wa nítorí ìnira àwọn tálákà nítorí ìmí ẹ̀dùn àwọn aláìní olúwa wí pé nígbà yìí lé èmi ó dìde èmi ó sì yọ ọ́ sí ibi àìléwu kúrò lọ́wọ́ ẹni tí ń fẹ̀ ẹ́ sí i. Ọ̀rọ̀ Olúwa ọ̀rọ̀ funfun ni bíi fàdákà tí a yọ ní ìléru erùpẹ̀ tí a dá ní ìgbà méje. Ìwọ ò pa wọ́n mọ́, Olúwa, ìwọ pa olúkúlùkù wọn mọ́ kúrò lọ́wọ́ ìran yìí láéláé. Àwọn ènìyàn búburú rìn ní ìhà gbogbo nígbà tí a bá gbé àwọn ènìyàn kénìyàn lékè